ọlọ́run ọba láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa ọlọ́run yára nàbí náà tó pè ní ìkẹ́ wọ́n ti tíṣọ́ ìtàn ọ̀já ìkẹ́ náà gbà lẹ́nu kọ̀ọ̀kan wa lọ́wọ́ wọ́n wá sí abájú sallallahu alaihi wasallam wọ alẹ́ jinan firdaus sáàbì náà pè ní gbòǹdó hakili janna kápítà janna ọlọ́jọ́ jáde jáde bá sàn wọ́bẹ̀ lẹ́yìn náà a tún gbọ́dọ̀ lọ́wọ́ bá fún àtàlà tó mú wa pàdé níbà padà lẹ́yìn gbàtà àtúkà ní ìjẹjọ tá a sàmà lọ́dọ̀ lọ́wọ́ bá wípé يوافي وقل وقد أبقى لنا ربنا سبحانه وتعالى في أعمالنا بقية حتى استمعنا في هذا المكان في هذا الوقت المبارك ونسأله سبحانه وتعالى أن يرزقنا الإخلاص في القول والعمل ني جدو أمبارا لوري بسملا لوري أليس عادة بسملا بسملا ṣùgbọ́n lónìí a ní ètò ńlá kan tó tó kó wa jọ náà síbí ṣùgbọ́n mí pé àtàdéhùn pé àgbọ̀tẹ́ tìrì wà lọ́rọ̀ kọ́ láti ìjẹ́jú mẹ́wàá lọ tàbí ìjẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kábọ̀tò àdéhùn yẹn lẹ́nà torí pé àwọn tí wọ́n jẹ́ bàbá fún mi tí wọ́n tún jẹ́ àfáà fún mi tọ́jọ́ pé tààrọ̀ bẹ́yìnà bẹ́yìnà àìdíhìn àtúfáàlà ìṣègọ́rùn wọ́n ti wà ní báyìí níbí tó jẹ́ pé yọ máa mú mi tó jẹ́ pé nǹkan ti mú ríjìlá wọ àṣírí òkúrọ múta àyíra bẹ́ẹ̀ náà afàlì wàlà afàlì káwọn jáde kí fáwọn àkọ́kọ́ hádàkùn wa àwọn àfọ àwọn ọlọ́run jẹ́ àyè mọ̀fẹ́ rọ́ṣìmọ̀ mbọ́wù làmá àná àṣìyá àwọn àmọ́wáta ọlọ́run jẹ́ àwọn àfọ àwọn afẹ́wò ọ̀kan nù ẹni tọ́rọ òye ó ní sábà kí àfọ àwọn afẹ́ àyè máa ń hmm. ń ti á máa pèsè tí a fi tí ẹni tó fi di àná lọ́lọ́rọ̀ bá àwọn tó wà máa yìn lórí wípé ká máa fáwọn afọ àwọn àlejò tọ́lọ̀ fi di àná lọ́wọ́ wá jẹ́ gbala dáadáa mbẹ́ yàwọn afọ àti tí ó yíwa wípé man lam yakun lahu shay'un fa shaytanu shay'uhu bọ́ bá tilẹ̀ tó ló ma tó jọ láàbà èsù làbà rẹ̀ tó o bá ti wí ìkú yìí wọn ò ní pé ẹ lọ wẹ ntọ́ kan kéwú ná náà ni àmì ìpìlẹ̀ tó jọ so ẹ ti mọ lójú ẹsẹ̀ aa ibi náà ti máa ta sọ́mọ́ tí ó gbẹ jẹ ibẹ̀ ni àwọn rìn kọjá ilé tó kọ́nà owó rí bá yóò ti yé yẹn lẹ́ẹ̀kan náà ọlọ́run jára wọn àfa wà pẹ́ o bó jẹjẹ pé nísìnyí láìpẹ́ yìí àwọn àfa ń bọ̀ lórí ìjókòó ṣùgbọ́n láti lè bá gbé àdéhùn tó tẹ́kí lára àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa náà lọ wa òní ọ̀pá kàtà kọ̀kọ́ máa sọ láàrin bíi fifteen minutes inshallah rahman àbọ̀rọ̀ bọ̀ pa àdìsí àádá ìmọ̀ wà sọ̀ra kúrò lọ́dọ̀ ṣèyí báńkì kọ́má bá àṣìṣe níbi kópa sùmàlìsì ádàlì ليست مختصة بشخص معين kìí ṣe pé ká máa sọ̀rọ̀ yìí kìí ṣe pé lọ́n ṣe ní dákú àwọn èèyàn kan sọ́yìn àwọn èèyàn kan lẹ̀ là gbogbo ẹ̀dá pátá náà tààlà ló ní kí wọ́n máa wá fara lọ́dọ̀ ṣèitán ẹni bí. tí èèyàn bá wá di wípé ọgbọ́ àgbọ̀lé àlìsí àádáì lọ́jọ́ kọ́ lọ́nà fàtàlá ẹni ń dojúkọ tó ti ìrọ̀ àwùjọ àti rẹ̀ ájúzí rẹ̀ lẹ́yìn fàtàlá nítorí pé ayé méjì méjì lọ́pọ̀lọpọ̀ ìmọ̀tọ́lọ́wọ́n bá kó bẹ́ẹ̀. أقسام المعلومات غير منتهية كما أن أنواع الجهالات غير منتهية دوبون تيم بلاي نوما قلوبي ọlọ́run pàtàkì alẹ́ nìkan ló ma gbogbo ọmọ ayé ìgbà èyí ó sì yàn láǹfààní nọ́ọ̀mà ọlọ́run bá ilé ìkẹlẹ́ ọmọ tán èyí ẹ̀yọ ọ̀wà tán tí ó di ọ̀rọ̀ sí yàn lọ́rọ̀ ọlọ́run bá ìlọ́mà ajẹ́ ìpè ńbájú mímọ̀ náà kọ́ máa wá mi ṣe kò rọrùn kọjá bẹ́ẹ̀. bákan náà tí èèmọ̀ ń mi máa ń pọ̀ mo fẹ́ ti báyìí mo fẹ́ ti báyìí. lábẹ́ gbogbo ìdáwọ́lé kọ̀ọ̀kan òun náà ni ṣe ti máa ní ọlọ́run wá jẹ́ kó wa níwájú كيو عندي كوما وصر أمي وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم أو إنه سميع عليم أو أي أو إما كان بدلهم في يوم الفرق بيه béèyàn bá ti sọ wípé wọ́n jẹ́ kankan òun ní máa ọ̀rọ̀ bàtà lórí ma òun làbẹ́rẹ́ ti sọ nkankan tó ń fẹ́ dàbá yìí òun sì ń sọ bọ́lá wípé wọ́n kápá aṣọ ìtọ́yìn àti oríwáyé pé méjì ní àlọ́ tọ́ta ni àlẹ́ mọ̀rìkì wà bẹ́ẹ̀ mọ̀rìkì ọ̀tà téèyàn lè rí àti téèyàn ò lè rí ọ̀tà tá a lè rí tá a bá jọjà láyé bí ìtọ́ba kò rí èèyàn èèyàn ó sì nà ṣàhádà insha allah ó náà ni ọ̀tá ọlọ́gbà tààlà nínú èèyàn báyìí kó dojúkọ wá bá ti fà wá àlà àbùkù ṣèyídì bákan náà bí ọ̀tá mọ́rìkì tọ́ba kò rí èèyàn láyé tí ó wà báyàn tó múyàn lẹ́rú lọ́wọ́ àtìrànà àdúgbò mọ̀rẹ́ èyí sọ́ọ̀rọ̀ ìlú mímu máa ju ran èyí ó ti dẹ́ tọ́lọ̀ wọn máa tẹ́kẹ́ ni o tí ó máa fún ládàá bóyá ti mẹ́wọ̀n ni gbogbo oṣù ti bá ń ṣe ń bẹ̀ wọ́n so mọ́lẹ̀ ni gbogbo tó yọ ṣùgbọ́n àtàtà àfojúrí tọ́pẹ́ orí èèyàn tó wáyé pààyàn irú ẹni bẹ́ẹ̀ kí ló dé o sọ́ọ̀rọ̀ mẹ̀lẹ́rún náà wà kọ́ khalidan mukhalladan fin nar la si ya ba tu sodi ije bo si se ko ba borí èyàn pé pa borí ẹ bo nte yan oda be ni o ti kojú bákan náà tí ọba ti wà apá ìyàlàyé yìí ṣùgbọ́n ó ti gba gbogbo làákàyè rẹ̀ tán ìsáwádà àlẹ́yìn mu ṣèǹtàn fa ǹtàwọn dìkan lọ èyí ó di torí ẹni ìgbèjìnà tí kẹ̀ ata tọ́lọ́mọ́ bó ìwà pápọ̀ rẹ̀ kó túbá tí ọba ti túbá yọ̀ọ́ mọ̀ lọ́rán mu náà ni nínú wàhálà àti mùsíbà ṣèitán. ọlọ́run afẹ́ jáwọ́ yìí pé kì í ṣe àwa ìlú kan ńlá tí máa ń tètè àádà yẹn kí wàá ní fàwa ìlú kò bá wọn ti ṣe rí. لعلي أسوقكم إلى حكاية ربنا سبحانه وتعالى نبي نوح عليه الصلاة والسلام نبي نوح ọlọ́run jẹ́ olórí pé wọ́n pa àwọn èèyàn rẹ̀ ọ̀nà ti báyìí lórí máa ṣe ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi ṣùgbọ́n àlọ́ àti àwọn ará ilé rẹ̀ ń bá ti gbàwọ́ àdúgbò àdúgbò ti òdùgbò aláwọ̀ ti wípé ọmọ náà ará ilé àbínú wa ń ké kọlọ́mọ̀ balẹ̀ pé ìnábìlì mi àlè ọmọ mi ara ilé mi náà ló náà wà wà ìnà wà á dákẹ́ làhà wà á ń ta àṣìkà mọ̀lẹ̀ hàkìmí èyí tí ìsọ̀rọ̀ kan sọ pé òsọ bẹ́ẹ̀ ìwọ lọba tí gbé àlàmọ́ yìí kábí ọ̀yẹ́ ọlọ́run wa ni yanu ìnà òlẹ́ ìsàmì àlè kèé sẹ́ńtì ọ̀bọ̀ ọ̀la ó lè tara ẹ̀ jáde ṣùgbọ́n kò sí sẹ́ńtì ọ̀bọ̀ ọ̀la. إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك بالعلم إني أعيدك أن تكون الجاهلين يا جاهلين به ojú ẹsẹ̀ kí ni tọ́lọ̀ ń bá tara ti làlùbí nù kọ́lá rọ̀bì àrùn bíkà án alaka màá lẹ́yìn sàlẹ̀ bìrì ọlọ́ba mo fi ṣèyítọ́ o tí mo wá ń jẹ́ sẹ́yìn tọ́mọ náà wọ́n wà bá wà tẹ̀lé náà tọ́mọ mi ò ní wọ̀ gbogbo orú ìdáhùn tí mo kà sí à ìmọ̀ pé orúkọ bẹ́ẹ̀ fi sẹ́yìn náà ṣe fún mi rè ojú ẹsẹ̀ ìta ádàbí láìpẹ́ ṣèǹtàn àròdìn ọlọ́wà ni tí o ti gbà fún atúbà àjẹpẹ́ ọ̀ àfún ní nǹkan méjì ọlọ́wà fún ní àtìsàlám àti barokat ó tún wá jà máa barokà ya nuhu nípa wípé ìhìn kaba àti là ọlọ́run ọba àti kó o dé là ìhìn lè kí n má ro àti kó o kú mi rẹ̀ ọlọ́run wa ni ìyára àlàáfíà ọba wa kọ́ máa àti ìwé ń anabi yunus anabi yusuf alayhi salatu wa salam lamma rawayatu an nafsihi imratul aziz nígbà ìyàwó ọba pè pé kọ́ máa bọ̀ tọkọrọ alẹ tọkẹ máa ṣe bá tọkẹ máa ṣàwó anabi náà jọ náà lọ́mù bá ṣàrọ̀ ọba kọ́ọ̀lá màáta الله، ọlọ́run bá mo fi ọwọ́ sọ̀rọ̀ bí n tó dé yìí o má jẹ́ ń lùgbà rẹ o ìnà wòrán fi àṣà mẹ́tẹ́wàá ọlọ́run ọba yìí ló dá mi dá ìlú gbẹ́sẹ̀ yìí rántí ló ti nínú ìdílé rẹ̀ kéèké mi wọ́n bá ń di wọn báyìí. tí ọlọ́run bá wá ṣe fún ọlọ́run wá ń ṣe nǹkan méjì fún ìzálẹ́tà súwì wàlùfàṣà wàjá àlùhù min ìbáàdì mọ̀kìlàfín ọlọ́run náà bá fún fún lójú ẹsẹ̀ ètè ṣèkọ́n àti ìlọ́parẹ́ àtúwá sọ́jú ẹrú wa tó jẹ́ pé òpin pé èèyàn súnmọ́ lọ́nà tẹ́lẹ̀ kọjá mọ́kìlàfín tí ètè kí ọ̀nà dà á fún àdìwà ìmọ̀kìlìsù làwọn ọlọ́run tí wọ́n á mọ̀ ọ́ mọ́kọ̀tà máa rìn ìpè amáburú yẹn ká kó òkun torí kìnnìkàgbé àdìkàlì إنه من ibadina al-mukhlasin nígbà òtún ti sà ọlọ́run kọlọ́gbọ́n tí ó lò láti fi mú ọmọ ìyá rẹ̀ lẹ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́tẹ̀ wọ́n ló lọ́jà lè lójú gbogbo wọn wọ́n ní kó lọ́jà lè fún ìsọmú pé ọ̀jà lè gẹ́gẹ́ o kì í mọ́lẹ̀ ni o. lẹ́yìn ọ̀rẹ́ yìí mo wá pé a ìkan ń bẹ́tà ti ṣe rí báyìí tó yí a lọ wọ́n tẹ̀ rẹ̀ gan wà nù tí ó jẹ́ wà bọ̀ orí nàmá sáà wá gbẹ dẹ́kun ṣàánú wa khud ahadana makana mẹ́rin mi ìdìbò wa lójú ayé ọlọ́run ọ̀tọ̀ba ọkọ ọkọ ọ̀tọ̀ba wa pẹ̀lú nǹkan tí ń bá bọ̀ tó ti di óyé wa wípò náà ló ń kọ́ ẹ̀yìn lọ́gbọ́n o pé kọ́ ọmọ ìlẹ̀ lẹ́yìn pàtó wàá mú ọmọ ìyá rẹ̀ lẹ̀ àwọn pẹ́kọ́ mẹ́rin mi ìdìbò àwọn kó tiẹ̀ tẹ̀ bá dẹ̀ bàbá wọn padà àwọn ò lè máa sọ wípé ẹni báyìí lẹ́nu tó ti nǹkan báyìí ṣùgbọ́n kókó wá jẹ́ pé ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n rẹ̀ gan ilé gbogbo adúlù tó kẹ̀yìn fi kẹ̀yìn ìlú ròyìn kókó wá jẹ́ pé náà wọ́n fún mákúrò rẹ̀ lẹ̀ láti fi lágbájá lẹ̀ o. sọ́ọ̀lá màáda lọ àná àkúdà ilà màwàjẹ́dínà màdáàna ìndà lẹ́yìnlẹ́yìn afọlọ́hún wà tọ̀rọ̀ bí káwò ẹ wá máa wè máa. ó gbà pé ẹnì tó bá tọ́ sí ìyà ó láti jẹ̀yà bákan náà ẹni ọba ṣe dáadáa ẹ̀san dáadáa láti fún ọlọ́run kò sì wá dúró déédéé jọ náà lọ lórí táwọn ọlọ́ọ̀ba náà kọ ọlọ́run àmọ́ kan wá ní wọ́ọ̀rọ̀ fún àbọ̀wẹ́ tó rẹ̀ náà dé ìjìrọ̀ wọn. wọ́ọ̀rọ̀ fún àbọ̀wẹ́ bu mesela yani diyorum. Hasbunallah ve Ànábì Yusuf ọba ìgbé òun ò ní pààrọ̀ dání òun ní pààrọ̀ ìtọ́tẹ̀ kápẹ́ ìtọ́tẹ̀ lójú wọn tẹ̀gbẹ́ ìtọ́tẹ̀ làwọn mọ̀ sí. Ìwà àdúró yẹn nígbà tí ìdùnnú tọ́lọ́ ń sàdé nǹkan bí rẹ̀ ìní ìrọ̀ ayétu àdá kaba rọ̀ òṣùwọ̀n tìǹú ẹrú jẹ àìwà fún ẹni tí ìdìbò rẹ̀ jọ náà náà níjọ́ tó o lè bàbá rẹ̀ náà wà dé àní pa tí ó ti padà rí ọlẹ́ tó dùn yóò ti padà àti ìyá rẹ̀ náà. wọ́n bá wà lè ṣe bá fi kọjá pé olópinlẹ̀ ọgbẹ́ tí bẹ́ǹdì rẹ̀ èyí tó bá dé tó kò kulẹ̀ sí pé àti ẹ̀dọ́gbọ́ kankan bẹ̀ téèmì ẹ̀ pé gan kílíánì bóyá ó ti anabi musa alayhi salam lamma akọrọ kọọmaru bidabi ìbákọrọ nígbà tó fẹẹ wẹlẹ gbé ọlọ́run nìkẹ ẹfà bákọrọ tí ẹfà bẹẹ mẹntẹ ló fi mọlú lọrọ yẹn ẹfà èèyàn fún kápá màálù. àtẹ̀tẹ̀ ìlú náà rúdu wa wọ́n á ẹ̀dójú ọ̀rọ̀ mẹ́rin wa wọ́n á jẹ́ ẹ̀dójú ọ̀rọ̀ lúwẹ̀ ẹ̀jẹ̀ sọ́mọ kúndé o èèyàn fún ẹ̀fẹ́ mi tọ́pa ó ní ọ̀rọ̀ mọ́pa màálù ó ti á jọra wọn. ìǹtẹ́lifí ọ̀sán yìí pé أعوذ بالله أن أكون من الجاهلين ìsànú mi o àyìnmọ̀kankan كابون ni o bí wọ́n ti pẹ́ tí ń bẹ lára ẹ̀kan yóò máa bínú. tí wọ́n bá ti pẹ́ ni tí ó dá láyìnmọ̀kan ló mọ̀ ìwé olùmọ̀ àdùn tó sì mọ̀ pé ní èdè tó ní ẹ̀pẹ̀ mọ́. ojú ẹsẹ̀ tí àná bí mùsá wá ti tẹ̀ áádà ọlọ́run yá sì wá ti dáadáa fún ọdún rẹ̀. ọlọ́wọ́ àfúnlé ní ẹ̀mọ́ méjì. ní ìmọ̀ àkọ́kọ́ ìṣìyàwó lọ́kọ̀dé ẹni tí wọ́n pa ọlọ́jì. bákan náà wájà àlà ìṣìyà àwò àyà dámì àyà àti ògbọ́n náà àti mọ̀nàfíìkì inú wọn àti ògbọ́n wọn tí wọ́n kojú ara wọn ní báyìí. lẹ́yìn bàtà bìtà títí náà ní kí n sọ fún inú gbogbo ń tẹ́lẹ̀ ẹ̀sọ́ lẹ́yìn ìgbà náà ìdàkejì ńlọ́lọ́ ń wípé mi ò lè wà lẹ́nu mi. làmàhà kọ́ mu kíni àwọn ọlọ́wọ́ pa nípa ló kù pẹ̀lú mọ́sá yìí o yìí rí àyùn bá tilẹ̀ bíi nàkùn ọ́ àyùn rọ̀ fi àdùn fasad níta àbúrò lọ́fẹ́ máa sọ lórílẹ̀ ojú ẹ̀jẹ̀ ànábì Musa ni inni cuntu bi rabbi wa rabbikum an tarjumun ọlọ́wọ́ bá mi wá sọ̀rọ̀ ẹ̀ léèrè ẹ̀ léèrè nípa kó o jìrì pa nínú ayàmì inni cuntu bi rabbi wa rabbikum min kulli mutakabbirin la yu'minu bi yawmil hisab ojú ẹsẹ̀ táà bá ń lọ mọ̀rọ̀ ọ̀dàrú wà á fún àlàrú àdúgbòrò wà àwòrán wà á kọ̀rọ̀ wọ̀ di ẹ̀rọ. ọlọ́run ti ń tọ́ sọ́ra ti fọ́ bákan náà àjùwà kọ́ ọ̀sán iná ṣèkú ọmọ yìí báyìí kọ́dà àníhàrù ti kiri àwọn ọ̀nà sọ wípé wà á ti àníhàrù kẹ́kiri mi ntaàdì fá àjìrọ̀ àlọ́ òfòfò. gbọ́dọ̀ wọ́n ń tó sì lè ta padà. lára àwọn tí wọn ti lọ náà nípa pàtàkì ìsìn ààrẹ yìí. ìyá wa tó bí ìyá wa Mariam ń lò lóyún ní ìwọ náà bá ọmọ tí ń bẹ nù ìní ìrìn ìdùhà bíkà wà lórí ìyá dàrá. من الشيطان الرجيم àmì mò ń fi ọwọ́ àtọ̀ra fóun bí kí ṣèǹtọ́n kò yàn mú tàbí ntọ́mọ iná ọ̀bà tó bí nínú ọmọ. ìsọpẹ́ ìlé ìdá ayé ọmọ yìí ìlé dá yanjú àdúgbò tó fún mi náà lọ́ọ̀bà dá yanjú فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا. ìyá ọmọ yẹn ń gbàgbọ́ náà wá ń dábàá tí ń dábàá tí ń dábàá. فلما تمثل لها جبريل على سورة بشر يقتصدها يقتصدها في المؤمن يقول إن توبوا kí ló gbọ́dọ̀ ojú lè pẹ̀lú rẹ o nígbà tí Jibril dé láwùrọ̀ èèyàn tí ń tọ̀ ya Mariam bọ̀ wà kí á ní fi hàn wá ó nìkan ní ti ń bẹ́ẹ̀ bíbọ́ wà ọkùnrin yẹn lọ́dún náà àti kí n wá wà ní kí n máa torí pé mò ń kíra bàtà sàálà kó má pé bí tí wọ́n má lẹ́nu àwọn náà kí ni wọ́n kún ilé ìwádọ́ mi. bó ti ti ti ọlọ́run sì ń fa ní àtúhùmá wà á ń á wà fi ọlọ́run ní nǹkan wà tóró òsì fi níwà tọ́ra kó fi ṣe ìtàn àwọn aláṣẹ lọ́nà tó gbà bímọ nù fà wàlàdà sí wàlàdà mìngọ́yì adì ọ̀dà ọmọ tó wà bí kò ní sí bàbá fún un awa tó ṣe ìzálà túrúmà pẹ̀lú ọmọ iná fa àǹtọ́kọ̀ Allah subhanahu wa ta'ala qala inni abdullah àti àyè àlùfíà wọ́n ti àlàyé nàbìyà lórí ìsìn bákan náà Ànábì sallallahu alaihi wasallam àìmọye àyà lọ́lọ́run ti sọ pé kọ́mọ wọ́sọ̀ra kúò níbi o kúò ní ọ̀dọ̀ ṣèyítọ́n tó rẹ́ni ibi ṣèyítọ́n kìí sí ìròrí ròyìn àti aburú làwọn àgbàlagbà sọ pé tí wọ́n bá pèèyàn làgbáyà kò yóò dùn nítorí pé kò sí àgbáyà tẹ̀tẹ̀ láyé ju ṣèyítọ́n lọ níwájú àjọ ń tẹ̀lé báyìí kò jẹ́ ń dàgbà tó ẹnìkan dalẹ̀ lórí lẹ́wọ̀ nígbà bá débi ẹ̀sà ni ọba kú jẹ ikú tiẹ̀ nígbà yẹn bá bẹ́ẹ̀ pa ogbó ayé rẹ̀ so táwọn alágbà ayé àtòtọ́ ṣèǹtọ́ kò sì fúnyàn lóògùn lòyìn àti kó jọba dóòtì ìdí ọba máa ń lò ràn rẹ̀ ní márùn láàárọ̀ kó lè pé kí n ò lo five thousand ìdí òjú bíi mẹ́wàá lọ sí ọ̀rẹ́ kó lò ní tọ̀sán kó lè kó lò one million oògùn tó ẹ tẹ̀lé o lè gbé fọmọ ọmú bí omi. wọ́n ètí ìsẹ́yìn lọ bí ti ṣe ìtàn àti kẹ́yìn ọ̀sán ìdí irú èkó kó ní kí wọ́n máa fà bọ́ọ̀lù ńbàdàn ìrù sẹ́yìn ọwọ́ àgọ́ làdé kò dé bàdàn torí ìjọba sọ fún òun ṣe mọ́ nígbà tí bá ń parẹ́ bọ̀ nígbà tí obìnrin tó gbèjà ni yóò bẹ̀rẹ̀. olóòlọ́mẹ́ni ọlọ́ọ̀dẹ wọlé ayé pọ̀ òun ti bá wọlé yìí wọ́n mọ́. bákan náà mùsùlùmí tó bá wà á mọ̀ ní tó òótọ́ yìí kọ́lọ́mọ́ ti kẹ̀lẹ́ yẹn máa ń sáájì tẹ́mi rẹ̀ wà á mọ̀ tán pátá á wà ní qalbul mu'min la yahjubu shay ọkàn mùmìnì nǹkan kèébù kí la mí pẹ̀lú yòó ó ti ń fọlọ́ ọ̀sán aláwọ̀ tọ̀rọ̀ àti tóbi ṣèǹtàn tí ìrọ̀bá kọjá ní ọkùn kó tó fáìn tọrẹwà tó bá ti dalẹ̀ tí ọ̀bà yìí lójú mọ́mọ́ kò ní mọ́kànlá kí ló bọ̀ nàá oògùn ọkàn mùsùlùmí mọ́jú bá ń lọ tó bá ti fọlọ́run wá sọ̀rọ̀ ṣe ìtọ́ tí ọ̀sán tí ọ̀pá ṣe ìtọ́ nínú kẹta papọ̀ bákan náà bẹ́ẹ̀yàn rí ìwọ náà máa ń wúra yẹn náà ní art kí ni yorùbá náà láti máa wúra yẹn bẹ́ẹ̀ ọkàn mùsùlùmí mọ́jú lọ lọ́nà wo torí pé jíńdì náà lè ṣe tí wọ́n bá ti dàgbà lójú bí ẹ̀ bá tó bẹ̀ sórí rẹ̀ mọ̀ ọkọ̀ fi tó ọ̀pá kẹ́kọ̀ọ́ fọlọ́wọ́ sọ̀rọ̀ tààlà kọ́dà láàyà látàjúbù sàmáwáàtì kọ́dà arúṣù ọlọ́run bàbá tààlà ọ̀hàjàbọ̀ kan mọ̀mìnì bí sọ́mà ti fẹ̀ tó kò gbọ́ kan mọ̀mìnì lọ́nà wo ọlọ́pàá sọ̀tà sọ pé ilé yìí yẹ sáájú lè kẹ́lí mu tọ́jú yìí bù sọ́dọ̀ dání wàlà amadu sọ́ọ́lì kù yẹ̀rù fáwọn níbo lónìí fi ń dà kò sí yá. nígbà tó wọ́n fẹ́ jẹ́ ká mọ èèmọ̀ tí mẹ́mí ilé yẹtọ̀ nìkẹ́lẹ́ mọ̀tọ́ yìí bù ẹ̀ ń kó ti bẹ̀rẹ̀ ayà man kana yuridu al-izza ìwọ tó ọba fẹ́kẹ́ ní kó borí ẹ̀ lẹ́yìn nínú ọ̀tà tó lẹ́yìn ìzà jẹ́ ní ọ̀dọ́ náà ni ọwọ́ يعتني ويكون عزيزا في الدنيا والآخرة فليكن العزة من الله سبحانه وتعالى ọlọ́run tuntun wa bára ajẹ́ wípé gbogbo tó bá ti yè sí agbára tí wọ́n yá lábàjá bá kan gbọlọ́dọ̀ rẹ̀ tí èèwọ̀ àtàbára ọlọ́run tuntun sàálà ìrọ̀lù. máa ń jẹ́ àmì yòrí a kéèyàn ò dépò agbára kẹni ṣètọ́ ò lè múlẹ̀ níbẹ̀ kéèyàn ò lọ́ọ́lọ́ agbára kẹni kéèyàn ò nímọ̀ agbára kẹni gbogbo apá tí wọ́n ń wá kínní ìkú ọ̀lọ́dọ̀ ẹ̀ tó ní agbára o àjẹ́ ike ó ń sọ̀rọ̀ èsè mọ̀ òmìnira ó kó nu ẹ̀sìn lọ. tí ọba ti ní ìkọ́sí ni pé agbára o tọ́lọ́ ń dáa kò ní náà ní báwo ni ìfẹ́ wọ́n ní ìkọ̀ọ̀kan ló sì ní askar àwọn askaru tọ́lọ́hún tó da kò máa ṣe dáadáa àwọn mọ̀lẹ́kà ní askaru rẹ̀ askaru ọlọ́run bá kékeré ṣe ìtọ́n àwọn askaru tẹ̀ náà ṣàyàfín. na'udhu billahi minash shaitanir rajim gbogbo bàlá máa wá tọ́lọ́bà tó sàn án láwà tọ́ra lọ́dọ̀ ṣèitán wípé kọ́mọ nípìnnú sí orí ẹnì kọ̀ọ̀kan wa. àwọn wala yashrabun wọ́n èmu wala yamtihun wọ́n èfẹ́fẹ́ gbogbo tí wọ́n ètè dídú rẹ̀ gbogbo ẹ̀ ní ṣèyíká àtàwọn gbogbo ẹ̀ ń ṣe ya'kulun wa yashrabun la'alli yatukukum ila ma qalahu rasulullahi sallallahu alaihi wa sallam fi kini o fi rọ́ọ̀sì wal abd kí wọ́n ní ká má ṣe pẹ̀lú rọ́ọ̀sù àwọn ẹranko yìí ká má fi ṣe kini o ká má fi sábà ká má èlò. torí ní kí ni o ó ń jẹ dábà àwọn àjẹnú bákan náà sì rè eegun ẹgbẹ́ abájẹkù àwọn ìwádùn wà dábà tó ti láì sàtọ́nù àwọn ní ọ̀nì náà ti gba náà ti dẹ́kun nínú wọn ó n'a àmọ̀ pé wọ́n bákan náà bá ní. أتتخذونه وذريته أولياء وهم لكم عدو بئس للظالمين بدلا ẹnì kan wà lágbára lórí wọn àyàfọlọ subhanahu wa ta'ala tó níwọ̀n ìyáwó yìí lọ́rọ̀ àmà ìjọba ìjọba jọ àásọ̀rọ̀ nípa pé tí fárúkù ń bẹ láàrin jinnu àti àwọn ṣàyàfín kí ni ọ̀tá wà fún àbúrò yìí wọn kí ni ẹ̀rí tọkẹsẹ̀ بإذن الله الواحد القهار وختاما أترككم إلى ما قدم البخاري ومسلم من حديث أبي هريرة رضي الله تعالى أرضاه النبي صلى الله عليه وسلم أن إذا استيقظ أحدكم من نومه فليستنفر ثلاثا فإن الشيطان يبيت على خياشيمه أنا kọ̀ọ̀kan yín tẹ́ كيلو tẹ bá fẹ́ símú ẹ fi omi símú dáadáa lẹ́ẹ̀mẹ́ta tẹ ẹ fi pọ̀ mú lẹ̀ torí ṣèǹtàn ihò mú ẹ má ti sùn tó ní máa sùn sí. àlàáfẹ́ hadith àlà umumihi ṣé gbogbo èèyàn pàṣẹ tó bá ti sùn ṣèǹtàn ó ti bẹ́ẹ̀ fún aw man lam yahtadi bima dalla àrí ṣáàrì wípé ẹ ń bá ti sọ náà ọlọ́run ó sì kí ni o. يوقف الشيطان لك لباس ما فأي قرب أقرب من náà الشيطان على kurubin akorọ̀bì فكل هذه الشبهات سنبينها في الاسبوع القادم ان شاء الله تعالى ان كان في الامور بقيه هذا وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا